holding on. City of Nigeria. Rock, City of Nigeria. This is Fresh 107.9. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. Fresh 107.9 FM. Professionalism nurtured by experience. ẹ̀yin olólùfẹ́ Fresh FM Nàìjíríà ẹ̀yin gangan ní pàtàkì ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa lóòrèkóòrè láti wá máa gbádùn wa síwájú sí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti wà ẹ kọjá lọ sí Google Play Store láti ṣàwárí àtẹ Fresh FM player kẹ́sì gbà sórí fóònù yín lọ́fẹ̀ẹ́ ló bá tán ìjẹmùkẹ́ ló kù kẹ́ máa tẹ́tí sí Fresh FM Ìbàdàn Fresh FM Abẹ́òkúta àti Fresh FM Adó-Èkìtì lórí àtẹ kan ṣoṣo gbogbo ń tẹ́ fẹ́ gbọ́ lójú kan ló wà àwọn ètò àgbọ́dúnú tó tún kọ́ni lẹ́kọ̀ọ́ ìròyìn orin àdídùn àṣà ìṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé àti kọjá lọ sí google play store kó o sì gba fresh fm player sórí fóònù rẹ lọ́fẹ̀ẹ́ ó ti mẹ́nu bẹ̀nù èyíkéyìí ìkànnì fresh fm tó bá wù ọ́ lọ́ọ́ máa tẹ́tí sí lórí àtẹ fresh fm player ìyẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n àwa fún ọyípo ọjọ́. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá Ẹ̀gbá la wà nílùú Abẹ́òkúta. ọdún lé mọ́kànlélógún tó jọba gbọ́ wa lókè pẹ̀ àkó ojúmọ́ o ládéládé akínyín lẹ́gbẹ́lẹ́gbẹ́ akínyín níjọ níjọ. ìjọ akínyín lọ́gbàlọ́gbà akínyìn ìkànnì fresh one zero seven dot nine lókè sárì nílùú abẹ́òkúta. látún ti fẹ́ mọ fún yín ní tuntun ìròyìn tá a pè ní etí ọba nílé etí ọba lóko dr olùtayọ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ tó ń ti eh, olùkù mi. a dé gẹ́gẹ́ bí ìṣe wa kẹ́kẹ́ ni wọ́n lu kóso gbẹ̀dúgbẹ̀dú láyé lùlù àrùn òòṣà kódékódé ni wọ́n tàkòtò bọ́mọdé bá tàkòtò wọn anékódé báwọn àgbàlagbà bá tàkòtò wọn anékódé àjẹpà a tún ti dé làárọ̀ a tún ti tá nù àtàdé òun náà. lòkò tó ròyìn etí ọba ńlẹ̀ o etí ọba lóko nìkan ni fresh. one zero seven dot nine abẹ́òkúta aláwọ̀ tá a ti ń taari rẹ̀ sáfẹ́fẹ́ akí gbogbo mọ́mìnì àti mọ́mìnà òdodo pé abáríkà òjò ńlá púpọ̀ rẹ̀ lèmi wa ó ṣe lókè ìpẹ́ gbogbo wa pátápátá á ga nínú ayé o á dẹ̀ ní ńlá a sì ní wálẹ̀ mọ́. òní lọ́jọ́ jímọ̀ ọjọ́ kọkànlá nínú oṣù kẹfà ọdún twenty twenty one ó túmọ̀ sí wípé ó kù ọjọ́ kan. kan dondo tá a wọ àyájọ́ ìjọba tiwantiwa hmm. lórílẹ̀‐èdè wa nàìjíríà à ń kí gbogbo. ó wá o wípé a kó àyájọ́ ìjọba tiwantiwa eléyìí tó tún wọlé. dé tán ẹ̀mí wa ó ṣe púpọ̀ rẹ̀ lókè ẹ̀pẹ̀ bó ni ṣe rí forílẹ̀-èdè wa nàìjíríà ọ̀la ó dáa jù bẹ́ẹ̀ lọ. wàhíì ìdákíntayọ̀ lórúkọ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà. Ah, ìwé ìròyìn the punch wádìí láàárọ̀ yìí ìwé ìròyìn nigeria tribune náà wádìí dancing, like it better when you're dancing. Mm, you know just how I like it. Girl, you're the one for me. Girl, you're the one. kì í lajú ẹni sílẹ̀ kí tálùbọ̀ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sùgbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ. Drop a little dirty whining for me. You're the only one that I see. You're the only one for me. All them girls they been lining for me dirty, wine, it for me. You're the only one that I see. You're the only one. olólùfẹ́ fresh fm nàìjíríà èyí gángan ní pàtàkì ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa lóòrèkóòrè láti wá máa gbádùn wa síwájú sí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti wà ẹ kọjá lọ sí google play store láti ṣàwárí àtẹ fresh fm player kẹ́sì gbà sórí fóònù yín lọ́fẹ̀ẹ́ ló bá tán ìjẹmùkẹ́ ló kù kẹ́ máa tẹ́tí sí fresh fm ìbàdàn fresh fm abẹ́òkúta àti fresh fm adó-èkìtì lórí àtẹ kan ṣoṣo gbogbo ntẹ́ fẹ́ gbọ́ lójú kan ló wà àwọn ètò àgbọ́dùnú tó tún kọ́ni lẹ́kọ̀ọ́ ìròyìn àtìgbàdégbà orin àdídùn gbádùn àṣà ìṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé àti kọjá lọ sí google play store kó o sì gba fresh fm player sórí fóònù rẹ lọ́fẹ̀ẹ́. o ti mẹ́nu bẹ̀nu èyíkéyìí ìkànnì fresh fm tó bá wù ọ́ lọ́mọ tẹ́tí sí lórí àtẹ fresh fm player. ìyẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n àwa fún ọyẹ́pọ̀ ọjọ́. Kukulu Tempa. Kukulu Tempa. Tempa. Kukulu Tempa. kulu my brother. fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. ó dà ìyáàfin àwọn àmì wo la ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan-an náà ṣé ó máa ń pẹ́ lórí ẹ̀rọ ọ̀pẹ ni. bẹ́ẹ̀ni dókítà. Hmm, ó dẹ̀ tún máa ń pẹ́ lórí ayélujára. bẹ́ẹ̀ni ó máa ń pẹ́ gan-an ni dókítà. ó yé mi <laughs> dátà rẹ̀ ò dẹ̀ kí n tán àbí. dókítà kókó ojú ọ̀rọ̀ náà ni pé tí kò bá sí lórí ìpè a máa wo eré tá máa rẹ́rìn-ín débi pé ẹ máa gbọ́ ní máìlì mẹ́jọ. <laughs> ìyáàfin ọkọ yín ti kó Glow bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa. Ah. bẹ́ẹ̀ni o ẹ̀yin náà kó Glow bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa tẹ́ bá forúkọ sílẹ̀ tẹ́ sì bẹ̀rẹ̀ sí ní lọ síìmù Glow tuntun yín ẹ gbà àfikún ọgọ́rùn mẹ́fà náírà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò fẹ́ tó àfikún ìdá ọlọ́gọ́rùn kan lórí gbogbo ètò déta yín kẹ́ ẹ lè wà lórí ayélujára kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ sì dọ̀wẹ́ kẹ́dìgbà tó bá wù yí àwọn alábàáṣòwò wa tuntun àti tó ti wà tẹ́lẹ̀ yóò jẹ àfikún ìdá ọlọ́gọ́rùn méje ní gbogbo ìgbà tí wọ́n bá ra káàdì ẹ kàn sí Glow World tó bá súnmọ́ ẹ̀yìn lo Limited. ọlọ́run orí òkè àfihàn sí pé gbogbo ènìyàn. àwọn tó ṣiṣẹ́ lọ́wọ́ ìpàdé àkànṣe ìsọ̀rù ọlọ́jọ́ mẹ́ta tó máa gbóná girigiri three days powerful figure ìsọ̀rù tá a fi sọrí àkọ́bí àti àrólé àkọ́bí ní kérò àpọ́n onírúurú ogun ní dojúkà kọ́bí ọmọ àkọ́bí ní isọ̀ jacob fèrúgbà bùkúnmọ́ lọ́wọ́ ogun ìrètí ìdàgbàsókè àìmọ̀ ìjìyà ẹ̀sìn àìmọ̀dí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí túmọ̀ sí pé a gbọ́dọ̀ ra gbogbo àkọ́bí padà pẹ̀lú àdúrà ìgbàkánmi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ níbi ìsọ̀rù alágbára ọlọ́jọ́ mẹ́ta àkòrí la pè ní èmi ní ogún rere ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kọkànlá ló máa wáyé o oṣù kẹfà a wà yìí bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àṣálẹ̀ mímí máa ọlọ́run fẹ́ fọ̀ nínú ayé rẹ̀ ọba wègún wèpè yọ wọ ègún ọjọ́ pípẹ́ dànù nínú ìjọ osana mission of christ ministry international orí òkè àfihàn àṣepẹ́ palace of perfection off ajégúnlẹ̀ adóodò road onígbòǹgbò àtọ̀tà ìpínlẹ̀ ògùn pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alàyè tá a gbé kalẹ̀ fún ìrántí wa ikọ̀ àti ìríjú olódùmarè àgbà wòlíì prophet dr joseph olúwaṣẹ́gun àwùsínú bàbá orí òkè àfihàn àṣepẹ́ gangan ẹ gbàdúrà fún mi wòlíì zero eight zero three three four three four seven eight zero jésù lolúwa. tẹra mọ́ ni, ẹni. ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ sì lù lẹ́sìn lè gbọ́n bí o bá gbójúlé wọn kò tẹ́tọ́ ni mo sọ fún ọ. ohun tí a kò bá jìyà fún ṣé kì í lè tọ́jọ́ ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni apá lára pupa ní iye kan bí ayé bá fẹ́ ọ lónìí bí o bá lówó lọ́wọ́ wọn á fẹ́ ọ lọ́la tàbí bí o bá wà nípò àtàtà ayé ayé ọ sí tẹ̀rìntẹ̀rìn ṣùgbọ́n jẹ́ kí o dẹni tí ń rágò kí o rí bí ayé ti ń símú sí ọ ẹ̀kọ́ sì lè sọ ní dọ̀gá múra kí o kọ dáradára. bí orí ọ̀pọ̀ ènìyàn bí wọ́n fi ẹ̀kọ́ ṣe ẹ̀rín ní ṣọ́ra kí o má ṣe fara wé wọn. nítorí pé ìyà ń pọ̀ fọmọ tí kò gbọ́n ẹkún bẹ fọmọ tí sá kiri má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi múra síṣẹ́ ọjọ́ ń lọ. jẹ́ ni a fi ń di ẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là ń rí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé a tẹra mọ́ iṣẹ́ ni ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ sì ní lẹ́sẹ̀ lè kàn bí o bá gbójúlé wọn ó tẹ́tán ni mo sọ fún ọ ohun tí a kò bá jìyà fún ṣé kì í lè tọ́jọ́ ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. apálára ìgúnpá ní iyì kan bí ayé bá fẹ́ ọ lónìí bí o bá lówó lọ́wọ́ wọn á fẹ́ ọ lọ́la tàbí bí o bá wà ní ipò àtàtà ayé ayé ọ sí tẹ̀mítẹ̀mí ṣùgbọ́n jẹ́ kí o dẹni tí ń rágò kí o rí bí ayé ṣe ń símú sí ọ. ẹ̀kọ́ sì lè sọ ní dọ̀gá múra kí o kọ́ dáradára. bí orí ọ̀pọ̀ ènìyàn ni wọ́n fi ẹ̀kọ́ ṣe ẹ̀rín rí. ṣọ́ra ṣọ́ra kí o má farawé wọn. nítorí pé ìyà ń bọ̀ fún ọmọ tí kò gbọ́. ẹkún bẹ fọmọ tí ń sá kiri. má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi. múra síṣẹ́ ọjọ́ ń lọ. bàbá rẹ. ṣèbájúbà wọlé àforíbalẹ̀ fọlọ́jọ́ òwe. ọlọ́jọ́ òní ìbàrẹ̀ o. àṣebájúbà wọlé àforíbalẹ̀ fọlọ́jọ́. àwádé òòlù ọ̀run àṣebà fọlọ́jọ́ o. bàbá ọmọ lè rọmọ kọ́ bàbá ọmọ. àwádé òòlù ọ̀run àṣebà fọlọ́jọ́ o. bàbá ọmọ lè rọmọ kọ́ bàbá ọmọ. wá gbọ́ pé wà. jáde lọ. àṣẹ àṣẹ àṣẹ. àká máa ṣìṣe o. àṣẹ àṣẹ àṣẹ. káyé ó rojú. àṣẹ àṣẹ àṣẹ. báka máa ṣìṣọ o. àṣẹ àṣẹ. àwa dé olúwọ̀run wa ṣèbà fọlọ́jọ́ o. bàbá ò mà lè rọ́mọ kó má mọ́ mọ́. wàá gbọ́ pé wà o. àṣẹ. Lord, ẹ̀kálá ẹyẹ máma ká kókó. nítorí wípé ò inú abọ́ máa dàmọ́ ìwò tó wà parọ́ bíi káfí dàlà o àmọ́ síbẹ̀síbẹ̀ orí ẹyẹ ní kó pẹ́ yẹ. book beat. You you you go on me now, or you go on me. ẹ̀dá nígbà ẹ̀dá láyé o. alẹ́ sọ mi dòwúrọ̀ lọ bá bá. ìgbà mẹ́ta nígbà ẹ̀dá láyé o. alẹ́ sọ mi dòwúrọ̀ lọ bá orí mi yẹ o má gbà ẹ̀dá mi yẹ o má jẹ́ ń ṣiṣẹ́. àti ẹbí oyèníyà ní tìtìkóńdó ẹlẹ́ja alágbàyún ń kí ọmọ wa olóyè jùbrì ìṣọ̀lá jayéọlá èyí tí kábíyèsí ọba dr jacob olúfẹ́mi ọmọládé jp láfà kejì olúbara tilẹ̀ ìbàrà yóò fi wọ́n jẹ baálẹ̀ tìtìkóńdó lọ́la sátidé láàfin olúbara láago mẹ́wàá òwúrọ̀ olóyè jùbrì jayéọlá ẹ ti fọmọdé joyè ẹ ó fàgbà lọ oyè àmọ́rí o àmì àṣẹ olùkéde ẹbí orókòtán àti ẹbí oyèníyà. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. thank you nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. ṣáṣáṣá wà. Wow ní orúkọ màmá wa olóyè adékúnlé èyítayọ ọlátòkùnbọ̀ alága ẹgbẹ́ ìdàgbàsókè ìfẹ́tẹ̀dó ẹlẹ́ja àkágbayún cda ń kí bàbá wa olóyè jubril ìṣọ̀lá jayé ọlá fún ayẹyẹ ìfinisípò baálẹ̀ tìtìkóńdó ẹlẹ́ja alágbayún ní ọ̀la sátidé lábẹ́ kábíyèsí ọba dr jacob olúfẹ́mi ọmọládé jp láfà kejì olúbàrà ilẹ̀ ìbàrà láago mẹ́wàá òwúrọ̀ oyè àmórí o olùkéde ìfẹ́tẹ̀dó ẹlẹ́ja alágbàyún cda. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ever fall down ẹ̀yin tèmi ó dẹ̀ rọrùn fún mi láti máa ṣorin fún yín ṣùgbọ́n ṣé mo kó tó tún rọrùn fún mi jù láti ṣe àsopọ̀ NIN mi àti ẹ̀ka ìpè Glo mi mo lè mú ẹ̀rọ ìpè mi kí n sì tẹ star one zero nine star NIN hash tàbí kí n pe one zero nine lórí ẹ̀ka ìpè Glo mi kí n sì tẹ̀lé àwọn ìfilọ́lẹ̀ rẹ̀ tí kò bá wù mí láti pè mo lè tẹ àtẹ̀ránṣẹ́ NIN mi sí one zero nine mo lè kàn sórí glowworld.com slash NIN pẹ̀lú íńtánẹ́ẹ̀tì ayárabíàṣá mi tí kò bá sú mi tí ò rẹ̀ mi mo lè yà ní ẹ̀ka Glo World tó súnmọ́ mi jù jù tó bá dẹ̀ ti gbàgbé NIN rẹ tẹ star three four six hash láti rí gbà padà ẹlòmíì lè béèrè wípé tí n bá ní NIN kọ kò burú Glo jẹ́ igi lẹ́yìn ọgbà ẹ nítorí o lè yan fandawọ èyíkéyìí Glo World tó súnmọ́ ẹ jù kó sì ṣe forúkọsílẹ̀ ìrọ̀rùn ló bá dé má jẹ́ kán já ẹ̀ka ìpè Glo rẹ o nítorí àwọn àǹfààní tó pọ̀ sí ìpè àti data látọwọ́ Glo àti so NIN rẹ pọ̀ pẹ̀lú ẹ̀ka Glo rẹ ó rọrùn gidi kò léwu ọ̀fẹ́ ni kò sì ní wàhálà rárá. Glo fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. kékeré mo ti bẹ̀rẹ̀ kéré ṣe ojú ọ̀nà mi. mo ti bẹ̀rẹ̀ ṣeré ṣe ojú ọ̀nà mi.